Move Celebrity ní tòun jẹ́ ètò kan tá a gbé kalẹ̀ káwọn oníbàárà wa lè máa polongo àwọn èèyàn jàkàjàkà tí wọ́n nífẹ̀ẹ́ sí tí ó sì máa fi ránṣẹ́ sáwọn èèyàn wọn ẹ tẹ étoile soin onze dix-huit dièse kẹ́ ẹ lè jèrè rẹ̀. Move Foot Alert ó jẹ́ kí ẹ máa gbọ́ ìròyìn àwọn ẹgbẹ́ eré ìdárayá tí ẹ nífẹ̀ẹ́ sí. Si tẹ́ bá fẹ́ gbádùn ètò yìí ẹ fi orúkọ ẹgbẹ́ náà ránṣẹ́ sí soin onze trente pọ́n mẹ́wàá ní òmò náà yín étoile trois cent un dièse ní kẹ́ẹ̀tẹ̀ láti darapọ̀ mọ́ ètò yìí láti kúrò níbẹ̀ ẹ tẹ òǹtẹ̀ étoile cent quatre-vingt-quinze dièse kẹ́ ẹ mú ẹ̀ka ẹgbẹ́ mi movetones ní àǹfààní àti jẹ́ kí ẹ yan àwò olórin èyí tẹ́ bá fẹ́ kó sì máa dún gbàrà tí ìpè kan bá ti wọlé lórí fóònù yìí ètò yìí tẹ́ yín lọ́rùn tẹ tones lórí fóònù yìí kẹ́ ẹ fi ránṣẹ́ sí swan onze swan onze tàbí étoile cent swan onze dièse kẹ́ ẹ tẹ̀lé àlàyé tó kù. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.